hello everyone welcome to Tony talks welcome i hope you all are doing well and today's video is good so let's get right into it and uh, thank you for all my subscribers and if you are new here thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos thank you and please there no derogatory comments thank you Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. <laughs> Pastor, you máa pa me? Ah, Kì í sáré ṣeré díẹ̀ kí tó sùn. Ah, ayé àwọn Pastor yìí ti ta bí gúgúrú. Ayé àwọn pásítọ̀ yìí ó guguru ta bí gúgúrú tó ń dín. Ẹ̀yin <laughs> ṣáwọn èèyàn ti ń jọ àbí wọn ò briefly àní pẹ́ adétutù my darling sister ṣe wà mí ìfẹ́ dá rẹ́rìn mo ṣe sáré bọ́ta <laughs> mo ti rẹ́rìn yóò bí tí mo wà yìí. ẹ má bínú ẹ má wò pé kí ló ń pa mí lẹ́rìn <laughs> ẹ kalẹ̀ adétutù good evening Biliki how are you ayé àwọn pásítọ̀ yìí ayé wọn ti ta bí gúgúrú. bínú ẹjọ́. mo ẹ̀ṣẹ̀ gbọ́ sórí ìsọnù kan tán bọ́ mi ò lè pín ẹ̀ àṣẹ làárọ̀ ọ̀la. àmà sọ pé àyàwó pásítọ̀ yìí <laughs> ayé wọn ti ta bí gúgúrú àti àjọkẹ́ kújọ́ mẹ́ta ṣáláfíà lẹ̀ wá. ọ̀nàrẹ́bù Jímọ̀ gúdí ní <laughs> àwọn pásítọ̀ ìsọnù ẹ wá wo story ẹ wá wo trabayé. ah pẹ̀lẹ́wú lórí ẹ̀yin pásítọ̀ yìí pẹ̀lẹ́wú lórí <laughs> oh Lord pẹ̀lẹ́wú lórí ẹ̀ dẹ̀ máa pa irọ́. rédíò ẹ̀ máa pa irọ́ burúkú ṣé generation ìgbà tó jú dúdú lẹ́yìn pa yìí wá ní generation ìgbà tí ojú dúdú generation ìgbà táwọn èèyàn ò tàn lè lo ọpọlọ wọn lẹ́rọ yìí wá ó rẹ̀ mí lálẹ́ mi lè ṣe show yẹn tó bá di àárọ̀ because màá màá play ẹ̀ ẹ̀ máa gbọ́ àwọn èèyàn dẹ̀ jókòó listening to the rubbish the man was spewing out. Ah. ẹ wá wo kálíbà àwọn tó ń gbọ́ sítórì bàbá yìí àgbàlagbà ni bàbá yẹn o elderly man when I remember the story. <laughs> ah, what time tomorrow? Tomorrow, tomorrow, no, ni tí n bá jí. Bẹ́ẹ̀ nine o'clock láàárọ̀ kí n don't lọ fi iṣẹ́ máa tètè jí lọ́la. Àṣẹ. Mo ní can share sáré sí ẹ̀ boy, sí gbogbo yín. Ṣàlàáfíà lẹ́wà. Tó bá di àárọ̀ ọ̀la, ẹ wá gbọ́ winiwini. Ẹ wá gbọ́ story sọnù. Ah, ayé àwọn pásítọ̀ yìí ayé wọn ti tàbí gúgúrú majority wọn ṣé wọn ò wípé we are the dispensation where people have their brain to think now they think it's those days where they just speak nonsense and people will, will clap for them even if their members are clapping they should know that once their video mo máa sùn máa sùn sí mo ti ẹ rí i pé ninety ẹ̀mí ni mo wà mo wà lórí bẹ́ẹ̀dì gan pàápàá once their video come out it's no more business as usual um, dry smoke ẹ ká alẹ́jèrè bàbá mi ṣàlàfíà lẹ́wà ẹ kú àtàárọ̀ báwo ni dé wa tó bá di àárọ̀ la máa ṣe fídíò yẹn mo ní kí n kàn sáré yọjú sí yín kí n ṣe mwah pé á wà yù ipe dẹ̀ ẹ̀rín yẹn wú mi inú tó jẹ́ pé mo ní ìdàtí wá bá pé kí n rẹ́rìn fún yín ah! àwọn pásítọ̀ yá dẹ̀ máa pa irọ́ with a straight face wọ́n á dẹ̀ máa sọ story with a straight face àwọn tó ń dẹ̀ wà tó jókòó tí wọn náà wọ́n dẹ̀ máa máa gbọ́ wọ́n á máa pàtẹ́wọ́ if you've done it in the past in the years gone past ṣé dáwọn story yín yẹn you just be embarrassing yourselves àwọn pastors yín they will be embarrassed ẹ wọ́rú story tí kí ló lóhùn jẹ́ ọ̀yà kílòmẹ̀ tó gbé jáde ẹ wo story tó gbé jáde that reminds me àwọn ará church ẹ̀kan tán kú wọ́n gbé picture wọn wọ́n send ẹ̀ sí mi wípé ká béèrè question pé kí lóye tí ò ṣe jí àwọn yẹn ó ṣe jẹ́ àwọn táwọn èèyàn ò mọ̀ ló jí wọ́n á dẹ̀ bọ́ta with a straight face wọ́n á dẹ̀ máa pa irọ́. nine a.m. láàárọ̀ American time Tọ́pẹ́ Òkèdù I'm very fine. tó bá di àárọ̀ màá lè plé ẹ̀ fún yín ẹ máa gbọ́ dáadáa mo ní kí n kí yín ni kíní winiwini àbí kí wọ́n ṣe máa ń sọ yorùbá yẹn ọ̀rọ̀ wàsíù tó ń lọ èmi ti sọ èyí ti máa sọ́ńbẹ̀ mo ti kúrò tó bá wùn kán parí ìjà tó bá wùn kó má parí ìjà mo rí fídíò bíi tí máà nìyẹn ti pariwo síta adẹ̀rí tí fídíò tí wàsíù ṣe náà pọ̀ mi ò ní time ohun mi ohun mo rò pé bí a máa lè ṣe analysis yẹn lálẹ́ ni lálẹ́ yìí ni but unfortunately I cannot I came back I'm tired kì í ṣe wo ọkọ̀ náà lèèyàn máa ebi òde lẹ́nu àti máa rojọ́ lọ títí ìgbà tán gbara wọn síbi iṣẹ́ àásí ń bẹ̀ ìgbà tán jọ ń gbà tó jọ ń dùn àásí ń bẹ̀ wọ́n dẹ̀ ti jọ ń jẹ kíkorò ẹ̀ náà ní báyìí kan jọ pé ẹ̀ kó ní kálukú kó move on lọ́rọ̀ tó wà ńlẹ̀ báyìí mo rí i pé àwọn èèyàn wọn analyze ọ̀rọ̀ yẹn and everything àwọn èèyàn send kínní líǹkì sí mi pé aláàjì ti sọ̀rọ̀ o ẹ̀ lọ́gbọ́n nǹkan tálájì sọ àyànkúnlé náà ti bọ́ta o ó ní wípé àlàyé wípé àwọn kan tún ń lé òun mo ní wo ẹ má ní mí lára o ẹ má ní mí lára vdm ló wà ń bẹ yẹn tán ti gbé ẹ má ní mí lára tàná tún gbé yẹn náà ìjẹlè náà ti gbé yẹn wọ́n ní ìjẹlè ń tiẹ̀ wọ́n tiẹ̀ ti sáré ṣe kangaroo judgement wọ́n ti lọ jù yẹn sẹ́wọ̀n ṣe rí i pé nàìjíríà mi ìwà ní sọ pé torí mo wà ń lu òyìnbó náà ẹ ṣàánú mi èèyàn kan pè mí àǹtí àdùnní kò yẹ kẹ́ máa kóòdù ẹni yẹn lè máa wò mí sìn o bọ̀dá yẹn lè máa wò mí àǹtí àdùnní kí lè tẹ̀ ń kóòdù orúkọ àwọn pásítọ̀ ẹ lárúkọ wọn ká mọ̀ wọ́n mo ní ẹ̀ máa gbá lákòóbá ẹ̀ máa gbá lákòóbá èmi ni kémi lárúkọ pásítọ̀ tí litigation bá dé ṣàjọ lọ sí kóòtù ìwọ́dí kò sí litigation kankan mo ní mo ti gbọ́ kí lè tẹ̀yìn náà lè ṣí péjì yìí kẹ́ máa fi dárúkọ wọn kẹ́ máa pè wọ́n lórúkọ kẹ́ náà ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí ṣẹ́ ń gbọ́rọ̀ àǹtí àdùnní ẹ máa larúkọ wọn mọ́lẹ̀ yé kóòdù orúkọ wọn èyí tẹ́ fi ń kóòdù orúkọ èèyàn kan báyìí yẹn mo wo ṣó yín kan ẹ̀ ń kóòdù orúkọ kílẹ̀ ń kóòdù orúkọ fún kílẹ̀ ń bẹ̀rù wọn fún ṣé mo ní mo bẹ̀rù wọn ni mi ò bẹ̀rù wọn mo bẹ̀rù litigation hmm, òun lẹ gbọ́ yẹn mi ò bẹ̀rù wọn àmọ́ mo mọ nǹkan tó ń pè ní litigation mo mọ nǹkan tó ń pè ní kọ́nsúyàn sí kóòtù ayé èèyàn lè stand still tán bá fáìtì kéèsì tán lọ gba lọ́ọ̀yà gidi èmi ò dárúkọ anybody torí èmi ìlèbẹ ní kúkọ dìjà justice nǹkan tí n bá rí sórí social media tó bá ń tírẹ́ǹdì tí n bá gbé wà láì kò sí nǹkan tán lè fi mí ṣe. but I told the man mo ní ṣèmi tí mo ti lọ́kọ̀sì lórí kéèsì kan èmi lè fẹ́ rán lẹ́sẹ̀wọ̀n tí n bá lè san owó tán bá ní í san kan ló ya ẹ̀wọ̀n ya ẹlẹ́ fámìlì mi kò ṣẹ̀wọ̀n rí èmi náà ní ṣẹ̀wọ̀n mo ní ẹ̀fílẹ̀ tẹ́ ẹ̀ bá ti géètì orúkọ àwọn tí mò ń dá mo ló parí àwọn alákòóbá <laughs> àwọn alákòóbá àbá alákòóbá ó ní kémi yé kóòdù orúkọ kì í yé kóòdù orúkọ tọpẹ òkóòdù àìrọ ló pa you want to keep me èmi tí mo ti sá lọ ń sìn you want to keep me kì í máa ṣe ṣé ò lọ you are give me give me mister i i get you mo ti change mo fẹ́ mo expect free ló pa tọpẹ òkóòdù à i will soon stop Don't give me star. I want to stop. <laughs> anyway, thank you for the star. <laughs> You want me to stay long. <laughs> you know the mo fẹ́ Thank you very much. Amy. Amy, about the war, about the bá ní dá. Mo wá sọ fún mo ní ṣé tó kọ́ọ̀tù báyá ṣe máa tẹ̀lé mi. Kémi máa daruko. àbí mo ti daruko ni. Èmi ò dárúkọ. Kóòdù ni ìwọ to o bá ti lè di kóòdù too bad ìwọ tó o bá ti lè decode lẹ́yìn pé tí n bá rí fídíò tán ṣe tí n bá rí fídíò wọn gan gbogbo ẹ̀kọ́ ni máa dárúkọ wọn máa kàn play ni àǹtí àdìríkèrè tẹ̀ ń dárúkọ àwọn èèyàn àwọn èèyàn ẹ máa dárúkọ wọn tẹ bá ń ṣe show ẹ máa dárúkọ wọn mo ní kémi dárúkọ sódà táwọn èèyàn amẹni tẹ̀ ń sọ nìyẹn mo ní why kán yèyé follow mo ní wọn pẹ́ kán tó follow kí n tèmi ẹ máa dárúkọ why tẹ̀ ń bẹ̀rù àti dárúkọ wọn mo ní why tèmi ń bẹ̀rù àti dárúkọ wọn why tèmi ń bẹ̀rù ṣé ẹ̀yin ò sí lórí social media ẹ rí bọ́n ṣe ń gbàwọ̀n yẹn lọ sí kóòtù ṣeré àti ìlú òyìnbó ni àti nàìjíríà ni tìlú òyìnbó ti ẹ̀dá wọn ní tí ẹ mọ́lé wọn á wá fún ẹ lẹ́tà ni kódẹ́ẹ̀dì yẹn ló dùn jù ẹ jẹ́ máa kóòdù ṣẹ́gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí nbí ẹ jẹ́ máa kóòdù bá ṣe ń kóòdù lọ èmi ò tiẹ̀ allege anybody of anything náà gbogbo yín lẹ́mọ̀ mi ò hàn allege yàn kọjá experience mi tí mo sọ experience mi dẹ̀ ni mo dẹ̀ náà picture to back it up mo náwọn documents to back it up ìpè báyìí báyìí ara church báyìí ni mi nǹkan tó ṣẹlẹ̀ sí mi lélẹ̀ nǹkan tí mo dẹ̀ sọ yẹn wọn ò lè ní kí n má narrate experience mi wọn ò lè ní kí má fi experience mi dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ èmi mọ what is within bound when you are talking about blogging eh, anyway kí n tó fọ kí n tó gbàgbé good news to us on this page eh, a radio station wants to interview me màá jẹ́ kẹ́ mọ radio station yẹn wọ́n fẹ́ interview mi wọ́n ní àwọn máa ń watch nǹkan tí mò ń ṣe one of the our, our pop, back home ní Nigeria one of our very popular radio presenter they reach out to me that they they are watching what I'm doing and they are thrilled by what I'm doing so àwọn fẹ́ interview mi so wọ́n fẹ́ gbé mi wá sí radio station wọn I think through Zoom or something so and it's going to be like an hour show an hour show I think they are on Facebook too, so you can watch it live on YouTube. Eh, no, not BBC, not BBC. It's a radio station, radio station, not BBC. So you can watch Nkechi Bawoni, Shalafia, Naomo Minko. So you can watch it on YouTube or on Facebook, and you can listen to it on the radio. Fáwọn tó wà ní Nàìjíríà, mo máa breakdown ẹ̀ tí a ti conclude, mo ti fún wọn ti picture mi. So I will Thomas is send there. I will put it out there and I will let you know. EBT. No, congratulations to Ross. Not to me. Congratulations to Ross, all of us. Congratulations to every of my favorites, everyone that is steady on this page, everyone that has been encouraging me, everyone that has been giving me the strength to keep doing this. We are doing the liberation together. Like one of my aburo on this page, Remi Oduala, when we spoke today, he said, Auntie, ó ní anybody tó bá pè yín l'antichrist from today máa jẹ́ kọ́mọ̀ wípé gbogbo wa l'antichrist gbogbo àtàwà lórí péjì yín tà ń tẹ̀lé yín. <laughs> ọmọ ire you said no not for free o. Oh. They have money. They have ordered all the dollars, so they need to pay ma. Me, I'm not even concerned about the money. I'm concerned about is another avenue for us to reach out for more people to understand what we are saying and why we are saying what we are saying. So it means people are really listening. You know, there was a time a professor wrote me, not even ordinary professor, a, a vice chancellor of a private university in Nigeria, but I shield his um, identity when he wrote to me and I put it out there and said, Aduni, you are doing a great job. Don't let anybody discourage you. We know you are doing a great job. you are trying, you are doing what we are supposed to have been saying for a long time. He said a lot of people, you are going to get a lot of backlash, but don't be discouraged. You know, tẹ́ bá rántí ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi ti pẹ́ that have me on this page. Ṣé rántí pé mo gbé síta ń gbà yẹn. The professor, wọ́n yìí máa ń kí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Adunia, how are you doing? I'm just saying hello to you. Continue the good job you are doing. So ẹ má dáhùn. The only people tó máa ní nǹkan tá à ń ṣe ò is àwọn ọmọ pastor. Tó ti wà lost àwọn nìkan ni this liberation i'm not the only one doing it it's not get people are not backing out take it or leave it the lady that i brought out thank you christy the lady i brought out her picture some days ago that was carrying my megaphone megaphone that was carrying megaphone on his on her head and putting a eh, repent on her body i'm doing this thing a graduate oh graduate Her page is there. I mean, kan rántí orúkọ page and when I remember her page, I will let you know. Go and see everything she's writing now. People are waking up and they are getting bolder to ask questions. They are getting bolder to ask questions, to ask questions, and you cannot shut people up. So anytime tell you one, you not tell you one. But we continue to ask questions. When we see your video outside, we will analyze it. We will ask questions. When we see your video outside, we will ask why this is this, why this is that. For example, I was talking about asking question, why is nobody among all this God of man preaching against Bobrisky? Maybe they are preaching against holiness. They are to go into the world and preach salvation to all souls and everything. Why are they not preaching against Bobrisky? Why are they not saying anything concerning Bobrisky? I asked in the afternoon. I be only specific people come certain people come, no gbọ́dọ̀ sún wọn anyway uh, when you ask question they get threatened instead wọn my down, ìmí àsá lọ wọn tiẹ̀ máa sábà ń sá lọ ní tèmi bá béèrè wọn reply sí mi mọ́ èyí tí ò bá lè sá lọ á tàn ọ̀nà sí èbú i'm used to all their that their nonsense màá ti mọ̀ wípé you don't have answer this is just logical question lábẹ́rẹ̀ why is this like this why is this like this wọ́n á bá sá lọ so we are used to it so tó bá di ọ̀la let me go so i can rest so i will have strength for tomorrow kí n má bàa sá lọ mọ́ yín lọ́wọ́ lọ́la náà tó di ọ̀la engineer Bukola ẹ̀ka alẹ́ ṣàlàfíà lẹ́wà tó bá di àárọ̀ ọ̀la by God's grace in the morning eh, we analyze that video where their baba the story an elderly man was telling younger people that are supposed to have brain telling them stupid useless story and they are clapping for him educated young people that are supposed to have their brain with their coconut still intact and their water in their coconut, swimming and making, lubricating their brain. I saw them clapping for that man, listening to the story. Ah, Irolepa, dry smoke. I dey go sleep. I'll see you guys tomorrow. Love you guys. Arira Lola, ẹjọ́ jẹ́ kí n ejo. sùn. mo pẹ́ yìí night shift lẹ́ ń ṣe? Èmi ṣẹ̀ṣẹ̀ wọlé ni. Oorun ti ń kún mi night night àárẹ̀ ra láàárọ̀ làlágbára ọlọ́run ṣé ti gbọ́ ó dàrú.